Àwọn akẹ́kọ̀ọ́ mú ara wa, àwọn tó bá àtàrà àmẹ́kọ̀ọ́ àmọ́sánmọ̀lì, ọlọ́wọ́ sára sọ́lá, òun ti ní ọ̀pọ̀lọ́pọ̀ àmẹ́kọ̀ọ́ tó tó ń lè ní inú ìwọ̀n ọmọ alágbáwá nínú ìṣẹ́ láì tẹ̀lé ọlọ́wọ́ ọ̀pọ̀lọ́pọ̀ nàbíyù ọlọ́run àjọyọ̀ ọlọ́run nínú ọ̀làbáwá tó jẹ́ bàbá báyọ̀ àmọ́ ọ̀pọ̀ ìpàdà àmì ìjọ yìí. fún ẹgbẹ́ ìpàdà àmì ìjọ wa lọ bá padà níwájúwájú. ọwọ́ abẹ́ ọlọ́run bá fún wa àwọn àgbà pé bàbá ìsìláàmù ní bàbá ànádùá muhammadu sallallahu alaihi wa sallam kọ́dọ̀ ọlọ́run sọ pé ó wà tàmáàkùn lè mú sí mi náà nìkan rẹ̀ wọ́n ti pè é mùsùlùmí nígbà ìsájú ti pẹ́pípẹ́ àwọn tí ò sí wàá gbàsílámù wá pé òun náà níta ni bàbá àgbàgbọ́ ìnẹ́sìn lè wípé ìgbàgbọ́ wò kí ní ìgbàgbọ́ rẹ̀ mi ò mọ báwọn òpìtàn láyé ó ṣe wádìí wádìí wádìí tí ó sọ fáwọn mọ̀gàn tó ìbá sọ lódò tí ó sọ fáwọn àbíbọ̀ ní èsè mùsùlùmí níbo làwújà àwọn èkù sí torí tọlọ níbo làwújà àwọn èkù sí bẹ́ẹ̀ mọ̀ pé àlìsílámù dínú lọ láàrín ọlọ́run bá gbàlẹ̀ ẹ̀rọ ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀ iná yẹ ní gbogbo ọmọ adáná ojú sọ́kàn ní gbogbo àgbáńlá ayé pátápátá lẹ́yìn náà yàtọ̀ sí àyàtà wí alìsìsìláàmù dáà ń wí owó alìsìsìláàmù láàrín kàfí o ní kí ágbà àgbẹ́kò sọ́bà kan tó yẹ gásìn àti Allah wàlíǹkì ẹgbà òdìsán àti wàlùkúrú sí mìíràn ṣíríkì wà hàlì káàsì tó bá ju tẹ̀sílẹ̀ fún kámọ̀ tẹ̀lé e. tó bá ní á ṣe nǹkan kámọ̀ jìnà sí tó bá ní á mọ́ ṣe káàsì jìnà sẹ́bọ àtàwọn ẹlẹ́bọ ta ló fẹ́ sọ fún wa pé definition yẹn yàtọ̀ sí tóun fi ń sin ọlọ́run nítòun àbíkó jẹ́ kó ti rọ́lù bí ó ti kó lójú ọ̀nà pẹ̀lú definition yẹn àwọn fẹ́ nìkan láyé tó sọ fún wa pé definition tẹ fún islam yìí yẹni pé ká sin Allahu lóhun nìkan tó jẹ́ lẹ́dà ká sì tẹ̀ láṣẹ tó pa ká jìnà sí ní tó kọ̀ ká sì yàwọ́ yẹsẹ̀ kúrò lára àwọn tí ó gbógun tọlọ́hun tó jẹ́ olóòsà bọ́gíbọ̀pẹ̀ àtòsà àwọn àbíbí wọn tí wọ́n sìn definition islam nìyẹn kí ni bí ọmọ adámọ̀ nú bẹ̀ tani ó sọ fún tani ó fún definition mi ìgbóhun kì í sin Allah yóò wà kúnná bí ilé ìtàtọ̀ yìí èéhùn náà kò tún jọ́kàn ẹlẹ́ẹ̀kẹta ìsìláàmù ta wí ni dínú làámbìyà ìjẹ̀míyà ẹfún alánàbì kan nínú gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá tọ́lọ́run bá rán sórí ilẹ̀ àyíká wà tí ó ti parẹ́ yìí lánàbì náà ìwà ṣe muslim ẹ̀rí lábìtọ̀rọ̀ ẹ̀rí lábìtọ̀rọ̀ tálẹ́ ní àkọ́kọ́ nu gbogbo wọn pátápátá tó jẹ́ náà bí tó tún jẹ́ rọ̀ sùn nóòhù nóòhù aléìsàlám kí wá ló sọ nínú sọ́rọ̀tù Yunus ayà 72 wà òmìnir tó á ní àkóónà mìíràn yí mùsùlùmí ọlọ́run ní mùsùlùmí mú gbọ́dọ̀ jẹ́ tàbá sọ fáà ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí kìí ṣe làákàyè

tó jẹ́ ní àkọ́kọ́ òjíṣẹ́ ni annabi ni alayhi salatu wassalam ó ní apani láti ẹgbẹ́ kí n jẹ́ mùsùlùmí ẹkùn gbọ́ annabi Musa ó ní mi in kuntum billah tó bá jẹ́ pé ẹgbọ́ lọ́hùn gbọ́ fa alayhi ẹgbára lé o in kuntum muslimin tẹ́ bá ju pàdù tẹ̀sílẹ̀ fún bí definition tí mo mọ́ wálẹ̀ kan ó ní ẹgbára lé o ó nìkan ní ẹgbára lé o Islam ní orúkọ rẹ̀ tá a sọ yẹn pẹ̀lú àlàyé ó kó gbogbo ṣẹ̀rí àwọn ànábì ọlọ́run ọba sínú gbogbo ṣẹ̀rí àtàwọn ànábì ọlọ́run ti mú wá tẹ́lẹ̀ tí a bá wá sọ pé mùsùlùmí ó kó gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àjẹ́bì kọ̀ọ̀kan tó wá sáyé ó kó wọn sínú láwọn tí wọ́n jẹ́ pé wọ́n nípa ayé wọn gbígbà náà nìdìde sallallahu alaihi wasallam olówá sọ gbogbo ṣẹ̀rí àyẹ̀dọ̀ kan ṣoṣo ọlọ́run ti gbígbà náà nìdìde sallallahu alaihi wasallam ó fi mọ́ pa lórí wípé ẹlò ilé ẹ má lò lè ìmá ọwá parí sórí tọ́lọ́run fún náà tó fi kún bọ́yá nínú tó jákọ́ ti fi fún gbogbo wọn tẹ́lẹ̀ bí wàhádà níyà àdìsọ́kàn jẹ́ kan sọ ọlọ́run kò sánàbì kan tọ́lọ́run òkun kò sánàbì kan tí ó fi yẹn pèpè láyé ṣùgbọ́n ń bẹ nínú ṣẹ̀rí àwọn ohun tọ́lọ́run fún wọn tó yọ kúrò padà ó sì bẹ́nu ṣẹ̀ríà nàbì sallallahu kọlá ìtọ́lọ́hùn fún wọn tó bá nàbì tó tún fi kún padà ìgbà nàbì dìdí ló wá sọ́dẹ̀ ọ̀kan ní ọ̀rọ̀ náà ti ní òfin ní símì mọ́ láyé táyé yóò fi tán inú á fi kó àrìjọ náà tẹ̀yàn sínú kò wá ní sípà tún kò ní bá kúrò gbogbo tọ́lọ́wọ́ fikún tí ó yọ kúrò ọlọ́run ti parí ẹ̀

ما ننسخ من آية أو ننسها ha بخير منها ààfin ìlómi ìdájọ́ ha, sì ti parí torí alùkùránì òpé méjì kò sí ní tí ó sọ̀kalẹ̀ mọ́ tori bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ fi sọ fún wa ní keta aya 85 wa mẹ́yìn yàbí sàgbẹ̀rọ ìrọ̀lì ìsìláàmì dínà ẹni tó bá wá pè nǹkan ní ilẹ̀sìn yàtọ̀ sí islam ẹ̀san méjì ni ó ṣẹlẹ̀ nǹkan méjì rìsọ́ọ̀tì méjì ni ó ní àkọ́kọ́ àní tẹ́wọ́gbà sura kẹta ni mò ń kà yẹn 85 àní tẹ́wọ́gbà wa huwa fil akhirati minal khasirin ẹ̀yìn ó wà sófò lálẹ́kì 85 ní 19 sura kẹta yẹn náà inna dina inda Allahi al-Islam ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run láyé ni o gbogbo nǹkan tí wọ́n pè lẹ́sìn pátápátá láyé lórí ilẹ̀ ayé tí ó ma tọ́ka wa síbi ẹ̀rí bá a ṣe mẹ́rin wá náà ìkùránì yìí kò sí kò sí tó dàbí tó dàbí Islam àásọ̀kọ́ náà bá wí àásìlọ náà ìkùránì àlọ́nù sóra àásìlọ́nù áyà kò sí ìtorí rẹ̀ nínú gbogbo náà pè lẹ́sìn láyé ẹmẹ́wàá àwọn ètò

mọ̀ pé ń pàtà àwọn alágbára ìlú dé lórí ká máa bèèrè ẹ̀jẹ̀ pé ẹfà ẹwà ro ẹ̀jẹ̀ sí kódà nígbàtí àwọn èsù yẹn bèèrè ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ajá bí ẹ̀jẹ̀ orúkọ bí ẹ̀jẹ̀ àgbò ní táwọn ẹ̀jẹ̀ ẹ̀sìn máa tàjẹ́ ẹ̀sìn ẹ máa yọ orí ẹ̀sìn máa tàjẹ́ ẹ̀sìn báwọn èèyàn ṣe burú jù ní kọ̀tọ̀ lọ́hùn sí náà ṣe pàdé àwọn èsì tí ó bá ti wọn jẹ́ sí àmọ́ lọ́wọ́ bá wọn subhanahu wa ta'ala kí ni ó gbà al-iman oní definition islam tàmú ọdẹ kan al-islam láwọ́ ìtàwọ̀hì ẹ̀dì sọ́kàn tóun nìkan ni ẹ má bá wá akẹgbẹ́ e wípé tí bá wà lórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ náà ní kẹkú sí tẹ́bí kúrò láyé mo sọ̀rọ̀ ya kan rí bóyá lókó tó àjúmà ní èmi ò mọ̀ ya rẹ̀ yí ẹni tí ó jẹ́ fámílì ìyá yẹn ìyá yìí so ní pé òkú kí alùkùrán wà sí ló bẹ́ẹ̀ ń mi ń wọn àmọ́ ní díútì tó lágbára wá àti wá wúlò fún yáyìn nígbà tí ọjọ́ alẹ́ tó dé wọ́n wá ń pariwo nǹkan ní ìléyà lórí níbi tí ti ń ṣàìsàn lọ́sítù ìyá ní ẹmọ́ gbé mi lọlé ẹmọ́ jẹ̀ ń dákẹ́ súnú ariwo burúkú sọ́mọ̀ pé aláìsàn lè tù mí tí ó dákọ̀ ìtùkú ọ̀fẹ́ ni ó ti bọ̀ àti tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ní ká máa dákọ̀ ọlọ́run lójú ẹni tèèyàn wá tí ń pọ̀ kàkú sí ká máa sọ la ilaha illallah díẹ̀ díẹ̀ ká máa fi nù ú pé ọlọ́run lè ṣe kó jẹ́ kó ní ó kángun kálímọ̀ tó kún tẹ́ni tó fẹ́ kú láyé wọn sọ ibi tó ti wọ́n ń pariwo ìtìlẹ́ lórí kọ́ àrẹ́bí sọ lọ́lọ́wọ́ lọ́sọ́lá bí ọjọ́ ọ̀sẹ̀ mélòó kan dáàbò àbùtọ́ọ̀lì ànábì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó ní bàbá ẹ sọ wípé la ilaha illallah àwọn àwọn èṣù àwọn èṣù àwọn èèyàn bí èṣù kan náà ń bẹ lọ́dọ̀ Abu Talib sáàjọ dàgbà sínú ẹbọ wọ́n ní ó kú olórí ẹ̀sìn bàbá ńlá rẹ̀ tàwọn èṣù Abu Talib ló ṣe kan yìí tànábì ò sẹ́jọ́ náà sallallahu alaihi wasallam tàwọn èṣù yẹn ni bàbá yẹn ṣe kan yìí ilé òbí ọmọ náà ìyá ní tí mo ń gbọ́ yìí inú mi ń bàjẹ́ ìyá gbàgbé àìsàn fi ṣe ẹ má jẹ́ ní dákẹ́ síbi gbólóhùn kí gbólóhùn tí wọ́n ń wí nígbà pé gbà àgbá wa rẹ̀ ní gbogbo àtìlọ́sàn àti lóòrù ẹ̀sìnà pé kò sí àníjọba lórílẹ̀-èdè tó mójú táyé belentasẹ́lì kí àmà tó gbogbo ohun tí ò jọra wọn mọ̀ ṣẹlẹ̀ láwọn àyè níbi tá ti tọ́jú aláìsàn ìgbè kíkiri ara ara ni ọ̀kan rú ẹ̀ sojú mi ní state hospital lákùrẹ́ tí mo lọ dúró aláìsàn ló dúró ọmọ ìyá kan tó lásìdẹ̀ntì ẹ lè gbà hospital láwà hospital ni o village hospital ni o ẹ lè differentiate ẹ̀ sáà níjọba tó sọ pé kò rí bẹ́ẹ̀ pé ẹ mọ́ sí bẹ́ẹ̀ ẹ fún wọn nísìnyí ìtọ́jú tó péye ní ẹ fún wọn ẹ mọ́ dà wọn láàmú táà níjọba tó ká wọn lọ́wọ́ kò rú ẹ̀ nẹ́bì kọ̀ọ̀kan fi di president Nigerians are president on their own ẹbì kọ̀ọ̀kan in ti sáàrì ọ̀bá kánìkan ní sáàbùn ìlànà tó péye ń bẹ nílànà tí ó rí sínú tó rí sórí láyàtàkìyàmà owó ìlànà tó lọ́wọ́ bá fún wa àtẹ̀sì tó lọ́wọ́ bá fún wa bí Islam bí ṣe rí ààrẹ tó jẹ́ lánàá rẹ̀ ìsìláàmù yìí ìlọ́lọ́wọ́n ọba ló fi bí ọ̀jàgà àti sọ̀rọ̀ kò nínú ayé ọmọ èèyàn ẹnìkan nígbà tí ogun ayé sàn báwọn èèyàn máa tẹnu mọ́gun ayé gan tógun ayé tẹ́ kégbè títí fi pé máa lọ máa lọ máa ní títọ̀ ọ̀run sọ̀kalẹ̀ ogun ọ̀run sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sáyé sì ní lékún yìí ọ̀jàgà náà nìyẹn láásìgbò nìyẹn ọlọ́run ní kí islam wá yẹjú ẹ̀ àti tó bá jẹ́ pẹ́nu lásán islam lókù ọ̀jàgà ń bẹ lórí orílẹ̀-èdè tàwà yìí sáyé gangan fúnra rẹ̀ ó ń bẹ lọ́tọ̀ ó dájú ti nàìjíríà wá special mùsíbà bẹ lórí ẹ̀ ọ̀jàgà wà lórí ẹ̀ ìsìláàmù ló lè yanjú ẹ̀ bí bẹ́ẹ̀ bá kọ́ ẹ̀tọ́ka sí tó yanjú ẹ̀ ẹ̀tọ́ka sí lánà tí ó yanjú ẹ̀ tí bá sí ìsìláàmù ìbẹ̀rù ọlọ́run lóòótọ́ náà fífẹ́ ní ìsìláàmù wọ́n ń bí ẹnìkan ẹnìkan pè wọlé nígbàtí wọ́n sọ̀rọ̀ ìkan tán láàárọ̀ yìí pé ẹ̀mọ́ ìdásí láti ta ọlọ́dún méjì tí àbá ikú tí ó lò olúbí ọdún mẹ́wàá lórí o pẹ̀lú ìnira tán wà náà ó tó wá tẹ̀ẹ̀sẹ́ pọ́ púpú bí oṣù mẹ́fà ní àwátì máa fi farada ẹ̀dá abẹ lọ́hùn olùgbọ́n fẹ́ sọ́ntọ̀ hùn ẹni yóò mẹ́ni tí ń bọ̀ bọ́yá ń gbà tọ́nítọ̀ ń bá dé bọ́yá àdùnwá mẹ́ sọ wípé èé ṣe tí bàbá níbi tí àwọn sọ̀rọ̀ ó ti náà gẹ́gọ́ tí bọ́ látẹ́yìn mú táàkọ̀dún yìí dún bó ti ń bọ̀ mú sí títò ní tí wọ́n sọ̀rọ̀ yìí onítà ń sọ̀rọ̀ yìí onídé ti tẹ̀ ìnira wà bá ọmọ èèyàn débi wípé láì mọ̀ tí ń bọ̀ ẹgbẹ̀ àti kásàkọ̀kọ́ bọ́nú ilé ìná mẹ́wàá rẹ̀ ìbámọ̀ ọ̀bọ̀ la hawla wala quwwata illa billah bá a bá ti sọ̀rọ̀ alìkìyàmù wọ̀láhì tí ẹ máa fi ọlọ́run èyàn bọ́nú ìṣòro tán pátápátá ni èyàn bọ́nú ìṣòro tán pátápátá ni láti ìgbà tó bá ti wọnú sàárè tó jẹ́ ní ọlọ́run mo ti sọ̀rọ̀ yìí lánàá pẹ̀lú ọmọ akẹ́kọ̀ọ́ kan wọ́n wá líǹkì ẹni rẹ̀ tó jẹ́ mùsùlùmí òdodo wọ́n líǹkì sàárè láti inú sàárè títí wọ́n dùwà bẹ́ẹ̀ ọlọ́sọ̀rọ̀ pẹ̀rọ náà sórà kanáà ní Kùránì Kẹrim ó là ń sí ooru náà já náà sí fẹ́rẹ̀ ọ́nà àtàwọn ọmọ ogun ẹ̀ àtàwọn tẹ̀fẹ̀rí àtẹgbẹ́ rẹ̀ à ń sí náà já náà sí wọn lẹ́ẹ̀mejì dùdúwọ̀n wà àṣíyà lábẹ̀mọ́jú àti ní àṣálẹ́ wàyáwọ́ mọ̀ yorùbá àtún tọ́bá wá lójú ọgbẹ́lẹ̀ kí a mẹ́rọ dúnà ìlà àṣẹ́dìlà àdá àwọn tẹ̀sẹ̀ wá wọ já náà gangan àmọ́nú já náà náà wọ́n wà láti jọ sí fẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti kú tó ti wà ní gírébìyà ní jẹ́ àná mọ̀ ní tí olójoojúmọ́ tẹ́fẹ́ iná líǹkì London ẹ̀ líǹkì Amẹ́ríkà ẹ ti ń wo àwòrán ìtẹ́jọ́ ń sọ̀rọ̀ kíyàn tó dé síbẹ̀ lálàá síbẹ̀ lálàá káàmù ọgbọ́n ọ̀sọ̀ kan kó lálàá kó oúnjẹ sọ àwọn ọgbọ́n ọ̀sọ̀ lẹ́nu wákàtí méjì tó fi lálàá yẹn ẹ̀mọ̀ èèyàn tó ti kábíyèsí fún tó náà ń wọ ọkọ̀ ọ̀gbìnì lójú àlá náà ń wọ ọkọ̀ ọ̀gbìnì ń wo jeep ń wo kíni ẹ̀wọ́ ni latest ẹ̀ ó ń wo láńsúsà ó ń wo ń wo ẹ̀ẹ́gbẹ́lórúkọ ẹ̀ lóríṣìíríṣìí tá máa gbé fún wọn táwọn ìjọba máa gbé fún wọn àdíkí ẹ̀sọ́kùn lára fún ìjọba lọ́rùn tẹ́kọ̀ pọ́síbù ní ọwọ́n ni sílẹ̀ bí máa ṣeéwù ṣeéwù ojú báyìí yàrí tó mú sùn pẹ̀lú ìmúta abọ́ ẹ̀dọ́kọ́kọ́ rí ìyẹn kọ́ bẹ́ẹ̀ ni ó se rí fún múmi látinú sàárè tààrí àmòdìdé kọ̀ wá rọ́jú sí láhùn ní 50-40 years lọ́lò láyé ọdún wá lọ 500 years ní graveyard bẹ́yà nínú kí ọlọ́ àrínú mo lẹ́yìn ọmọ àbí ẹ̀ nígbàgbọ́ sí àti ìyá rẹ̀ ni ọláwọn nígbàgbọ́ sí ó parí ẹlòmí nínú sàárè alùkìyàmọ̀ sì bọ̀ lọ́lọ́run fi mọ́ sí fi ń sàsọtẹ́lẹ̀ àtàkùwà tó ní àsọtẹ́lẹ̀ àwọn tó sáájú tá a sọ fún wọn náà nìyẹn o tọ́pọ̀lọpọ̀ wọn ò gbọ́ o náà là ń sọ fẹ́yìn tẹ́ wà láyé lónìí o ọlọ́run ní

iná ló fara sóràtù mọ̀lùdámílò àti sóràtù mọ̀lùdásíl tánàbí ń sọ fún Khadija radiyallahu ta'ala anha Ummul Mu'minin pé zẹ̀mìlìínì rọ́sọ̀bòmí dàfírìínì rọ́sọ̀bòmí òtútù nínú ní dẹ́sàtì pé àwọn adarán jẹ́ ìsáòjú tí kó ń bẹ̀ẹ́ jẹ́ ní sallallahu ta'ala wa in tó gbọ́ lọ́jọ́ náà lákọ̀ọ́kọ́ láyé inú mẹ́sẹ̀jì islam ni ikra ọyámọ̀ká anábì ní máa náà bẹ̀kọ́rì ní ìkàrí unlettered prophet àfọjọ́ náà nígbàtá náà di ká lọ́jọ́ náà in ka lọ láíláí ni ó bẹ̀rẹ̀ sí

within 23 years ká máa wà kàrọ ọ̀rọ̀ yẹn fún sọ́rọ̀ mi bẹ̀ láyé tó jọ alkùnrin kẹrin lọ ní ọbí ayé hadith ìbájá orí òmìnú ọ̀rọ̀ mi wọlé bẹ́ nígbàgbọ́ sí ta ló bẹ́ sọ̀rọ̀ ọ̀rẹ́ fún yín ta ló bẹ́ tù yín nínú ta ní ó mú kọ́kàn balẹ̀ wá bá yín bí ètà lọ́rọ̀bùlà àlàmí tó jẹ́ lẹ́dà yín sọ̀rọ̀ rẹ̀ lèyẹn máa gbọ́ bí ẹ̀ máa gbọ́ sínú lẹ́yìn náà ti ta tó ìbò kan tó kú ní 1775 tó lẹ́fẹ́ gọ́rọ̀ ẹ̀ kèfèrí fọ́nrán torí àwọn historian dábá lè máa rántí àwọn èèyàn àdìgbà tí wọ́n lọ ayé ọkà àwọn sọ́jọ́ fún àtọ̀mọ̀wé àwọn tí ń kọ títí lónìí ọ̀rọ̀ òkú ló kún bẹ́ àtọ̀rọ̀ kèfèrí kọ́sá ti sọ̀tẹ́ ni àbídé wà ní òtítráì ó gbìyànjú akọ̀mẹ́ndì tẹ́tò sí yìí ẹkọ̀mẹ́ndì ẹ̀ lẹ́yìn tí rán alé tí ọ̀rọ̀ òkú àtọ̀rọ̀ pèfèrí ẹni tí rán alé tí ọ̀rọ̀ lọ́wọ́ bá ń gbọ́ ọ̀rọ̀ tó wá láti sánà pé ẹ̀bí lo ayé káyé ó lè tùbà kó lè rọrùn anájísọ̀ lọ́lọ́wọ́ sára náà wọ́n ní sọ fún ọ pé ìnirọ̀ tó lè lọ́ ìlé fún jẹ́mìyàn òjíṣẹ́ ọlọ́wọ́ áyà tí mo kà yìí bẹ nínú suratul A'raf sura keje áyà 158 inni rasulullahi ilaykum jami'a kò sáà náà ní ọlọ́dún sọ bẹ́ẹ̀ ẹ lọ wò tán wọn ẹ lọ wò ìtàn wọn history táwọn èèyàn gbà èmi ka history ẹnìkan ò ní ṣe tèrè àkọ́mọ́ṣe history pàápàá jùlọ islamic history ìní mo fi ń là mọ́lẹ̀ bẹ́yẹn torí ẹjọ́ sọ pé rọ́ọ̀nù kó lè yọ sí bọ́mọ. kò sáà nábì ọlọ́wọ́ bá kan lẹ́yìn ààrẹ Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ní Rasulullah ilaykum jami'a inú lọ́wọ́n ti gbogbo oyún o láyé ìjọ máa wí ni pé yá kọ́wò kọ́dà mọ́ káyà kan ní ìsìn ẹjẹ́ran ilé sí ẹ̀padà wa qala Musa ya qawm Musa sọ fáwọn ẹ̀ pé ẹ̀yin ìjọ mi ibi tọ́lọ̀ ọ̀nà Musa sí ò kúlì yá ayúwà náà ọ̀rọ̀ ní pé àwọn èèyàn inni rasulullahi ilaykum jami'a yá ayúwà náà ẹ̀yin èèyàn ẹni tó ti gbọ́ lọ́nà tí ó ti gbà sílámù lónìí bẹnu pè yẹn àti tí ìlà sí èèyàn ẹ̀yin èèyàn kìí ṣe yá kọ́ kìí ṣe ọlọ́run bá lọ́rọ̀ mi sí gbogbo yín gbogbo yín láyé alẹ́bí láwọn mílíkù sàmẹ̀wàtọ̀ láàrin ní wọ́n ròyìn àlọ́ ọlọ́pàá tó ní kápá sánmà àbílẹ̀ tí rí mú kọ̀ndólè ní àtẹ̀yìn bẹ lọ́wọ́ àti gbogbo tọ́lọ́wọ́ bá dá La ilaha illa huwa yuhyi wa yumiit kò sọ́bà kan tó tọ́ka sí ó túnmọ̀ sí wa yumiit nínú òyìn ẹ̀ tó gbọmgbọ́n ó ní pé òun ló fún wa lẹ́mí òun ní ó sì gbẹ̀mí wa kò sẹ́ni tí wọ́n gbẹ̀mí àkọlọ̀ ó ṣe mí láàánú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí wọ́n pèrè á mùsùlùmí wọ́n tún nígbàgbọ́ sí pé nìkan lè gbẹ̀mí lẹ́yìn ọlọ́run wọ́n wá ń sáré bẹ́ẹ̀ ìyẹn ò jẹ́ kí wọ́n sùn lọ́sàn kò jẹ́ kí wọ́n sùn lóru wọ́n ní àfáìsù bíi wọn wọ́n sì ní babaláwo bíi wọn lórí pé kí wọ́n mọ́ gbẹ̀mí mi ẹ wá gbàyẹta ẹ̀náwó ẹ̀ ẹni kìíní kan tó gbélẹ̀ owó ẹ̀kìíní kan owó ní jẹ ẹ̀sàyẹta ẹ̀sọ̀ gbígbẹ́ ẹ̀sẹ̀ àkàràbá ẹ̀sẹ̀ olúgbòhùn ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ àwọn kan wó oògùn kan kiri wọ́n wọ́n sọ fún babaláwo pé a ti nírú eléyìí a ti ti nírú eléyìí irú ìdáhùn wá tẹ bá ní ẹjá mọ̀ méjì tí wọ́n ní wọ́n sípò irú ìdáhùn wá ní ẹjá mọ̀ wọ́n ní ọ̀rọ̀ aláwo sọ pé ń bẹ̀ àwọn òbí tẹ́sẹ̀ lójú yìí ẹsẹ́ tàpẹpá ẹ̀dàpẹpá bí wọ́n lẹ́rẹ̀ wọ́n gbà lọ alìkàmà padà torí wọ́n ti kú àwọn tó sẹ̀ nǹkan wọ̀nyí ti kú àwọn díẹ̀ ní wọn ló kù láyé níbo ni wọ́n gbà lọ sálìkàmà torí pé wọ́n wọ́n kọ̀ndẹ́mù àwọn kan yẹ̀wò ń gbàtà ti kó láyé o lọ́sọ̀ pé à wọ́n ti nì tán pé òun lọ́lọ́ já ọ̀gùn ayẹta tó ṣe òun lọ́lọ́ já ti ọ̀rọ̀ gbígbẹ́ òun lọ́lọ́ já ti gbóngbóng lọ́lọ́ dá sódò

fa'aminu billahi wa rasuli ẹgbọ́n náà bá náà gbọ́ wà tójútẹ́ rẹ̀ o annabiyil umiyyi alladhi yu'minu billahi wa kalimatihi wattabi'uhu la'allakum tahtadun ó ní ẹ̀tẹ̀lé kẹ́ẹ̀lẹ̀ wà lórí ojú ọ̀nà rẹ̀ gbogbo ní o ìdẹ̀kùn ìfẹ́ nira fún yìí ìdẹ̀kùn gbogbo ẹ̀bá dé ọlọ́run tó ní wọ̀nà jẹ́ aláàlé fún bí dín ní harrod in ti dàmú kankan sí sínú ìgbésá inú tàbí pẹ́kẹ́ ẹ̀sẹ̀ mi ẹ̀sẹ̀ ni pé tẹ́yàn wá sí Islam Islam ló ga jù ní ìṣòro tẹ́yàn lè tẹ́ ọkùn fẹ́ jù mẹ́rù láyé lọ́dọ̀ ẹgbẹ́ wá sí ti mùsùlùmí àtọ́wà di mùsùlùmí iná lọ̀gá tó Islam tọwọ́ tẹ̀sẹ̀ gbogbo dáńkà yìí

ìbìkan náà lọ́pàá àjá sí nínú súnmọ̀ bẹ́ẹ̀ na anábì sọ ìdá anábìsọ̀kùn bí àmìn sallallahu ta'ala sallam tí má sáyín láti ìkẹ́kẹ́ fàtù mínú mọ́sàtàfàtùn ẹsẹ́ bí pàtọ́lọ̀ fún yín bá ti sí mọ́ anábì tún sọ sallallahu ta'ala sallam bọ̀rin tó bí hàmìdíyà ti sáàmà ẹsìn rọrùn aláàbẹ̀ àlọ́mọ̀ gbé mi dìde ránṣẹ́ sí yìí ọlọ́run sàkíyèsí ìṣe sí àwa tó dá tọrọ mọ̀ wá òun ló tẹ̀dá wa kò fi dá wa lágara ó fi ṣe rahma wọ̀tàkì ìkẹ́ àti ìmúdẹ́kùn bá ní lọ́lọ́run fẹ́ ṣe fún wa ló fi wá ń ṣe gbogbo ìṣesí kọ̀ọ̀kan gbogbo ìdẹ̀kùn tí ó máa bẹ fún ìṣesí kọ̀ọ̀kan ló fi sí lẹ́sìn fún wa nínú ẹ̀ òní pé rọ́kọ̀sọ̀ lílù sáàfèrè bìdì sọ́rì sí ní ha Ramadan ó ní kẹ́ni tí ń ṣe síyàmù nínú Ramadan tí ó bá lọ́rin àjò kó gẹ̀un kò sẹ̀sẹ̀lọ́n kò sẹ́lọ́n kọ́ wá san Ramadan yẹn ní ọjọ́ mi tí ó sinú Ramadan wọ̀rọ́kọ̀sọ̀ láòbí kọ́sìlì sọ́lá àrùbáyíyà ó ní kẹ́ni tó sẹ́rin àjò nínú rákà sọ́lá tó ní kó kí ní méjì méjì kọ́dà ọlọ́run tó sọ wípé nínú súnà tàbí sallallahu alaihi wasallam ní tọ́lọ̀ fẹ́ràn ó lè papọ̀ láti méjì pọ̀ lóòrò àfẹ́ áfíl lásìkò zúrù àríkọ́pọ̀ méjèèjì pọ̀ lásìkò áfíl kó ti lè zúrù lọ sí áfíl àríkó ti lè magrib lọ sí ìṣà àríkó fa ìṣà wá sásìkò magrib àríkó fa áfíl wá sásìkò zúrù ó ti ti méjì papọ̀ kò sí ní ìyánọ́lọ́lá tí wọ́n tẹ́ máa gbé àdáhùn lásìkò kejì torí kọ́ wà lórí ìrìnàjò ọlọ́run bá wá tún ṣe níbẹ̀kù fún ẹni tó wà nínú ọ̀páyín keke bí ṣe sí ẹ bá ti ṣe rí pé kó ṣe sọ láàtù bẹ́ẹ̀ mustaqbil al-qibla bọ́yọ́ orí ara balẹ̀ dúó kó kọjú sí kíbílà láti ṣe sọ́lá wa ghayri mustaqbilha àbí kò rí ara balẹ̀ dúó láti kọjú sí gbogbo ibi tó bá kọjú sí kọ́mọ sí sọ̀láàtì lọ nítorí pé ó wà nínú ìbẹ̀rù ó wà náà fàyín kéèké àmọ́ àfún ní sọ̀láàtì lásìkò yẹn o kéèké pé kò ní ṣe sọ̀láàtì o anábì ṣe sọ̀láàtì lójú ogun sallallahu ta'ala wa sallam wọ́n ṣe sọ̀láàtì yìí bọ́lá wọn bá ti sọ́rí sọ́tù bá fara tó ní kálùkù ṣe sọ̀láàtì síbi tó kọjú sí anábì tó ṣe sọ̀láàtù mí ní orílẹ̀ abúlé kọ̀kan tí a ń pè ní àfàn tó pín àwọn sàhábà sí méjì ẹ̀yẹn dojúkọ bí táwọn ọ̀tá fẹ́ gbà wá káwà máa bá sọ̀láàtù lọ náà nígbà táwọn tó wà lẹ́yìn ẹ̀fẹ́ parí ẹ̀ àwọn tàwọn òjò ẹ̀ àwọn tìbí náà sálámọ̀ fúnra wọn wọ́n lọ dojúkọ bí tọ́ta wà ìyẹn fi wọ́n lára báyìí láti kọjú sí kíblà omi ò fi wọ́n lára báyìí láti kọjú sí kíbla ẹni tẹ́sìn ẹ gbégbá báyìí ẹni tí ò gẹ̀ẹ́sì tó náà sáré lọ báyìí tó sáré lọ báyìí ó sì tó sọ láti lọ torí pé wọn gbọ́dọ̀ pílẹ̀ lásìkò yẹn tí a wáyé sọ pé ọyá kọjú sí kíbla ọyá lọ sínú ìrókù nínú sátà alìmọ̀rán ọlọ́run ní ibi táwọn ọ̀tọ́ ti bòyí mọ́lẹ̀ tí ò ní sẹ́kẹ̀ nìkan nú yínú torí ẹ̀mọ́ fi ṣèdẹ̀kùn fún yín torí wọ́n máa ń lépa ànábì títí tọ́lọ̀ fi gbẹ̀mí ẹ̀ wọ́n lépa èmì àtẹ̀yíká nàbì sallallahu ta'ala alaihi wa sallam ọ̀nà méjèèjì náà máa bí lépa èèyàn ẹjẹ́ farabalẹ̀ sí lọ́n wọ́n máa ń fi oògùn dúdú lépa èèyàn wọ́n fi lépa ànábì kódà wọn ṣe tó ìdánsẹ bá ànábì wọn ò ṣe ìdẹ́yìn rò pé wọ́n ṣe fún yín tọ́pọ̀lọpọ̀ sí lọ́wọ́ sí náà yìí wọ́n ṣe fún yín tó tà ànábì sallallahu alaihi wa sallam adásẹ́bí lábáwá ìrìnṣẹ́lógún dúdú ni wọ́n ní à sàódílẹ̀ yìí gbé ẹ̀ẹ̀dá ẹ̀mọ́ nàìjíríà ẹ̀mọ́ ilẹ̀ yorùbá ẹ̀ lóògùn tó wọn gbogbo ẹnu mo ti sọ ebi ebi ìlú mọ́kà nígbà tó jẹ́ pé òkùnkùn kèfèrí tó bolẹ̀ bíríkì sí ń bẹ̀ ibẹ̀ làwọn olójú wà olójú bú

táyé ló wá sátọ̀ ayé ní bẹ̀rù àwọn ní júbà tí kì sọ́nà ló bá dó tí a pa ẹ̀ràn tó kó ògùn sí ibi lánú sọ̀rọ̀ ẹ̀dẹ́kùn sí ìdáǹwì àánú àtìkẹ́ yìí tó ma lórí ànábì ẹ̀dàbìgbà àwọn ẹlẹ́bọ léèrè àtàwọn àfẹ́ǹtì tó ma lórí ànábì sallallahu alaihi wasallam àbọ́lọ̀ sọ pé bẹ́ẹ̀ ni ó mọ̀

ìmáàmù sọ̀bàrá ní àtẹ àbá ibùnú máa ń jẹ́ta ọlọ́mà ní kẹwàá méjèèjì inú àrí ìsìnkú náà bá sọ̀tẹ́ ọlọ́ọ̀tàlá lúmà wọ́n lá nẹ́bí sọ̀lọ́ọ̀tàlá sọ́lá ń sọ wípé iná a àyúmọ̀tìl kọ́tà tí yẹn bá ṣe ní steak nínú àyúmọ̀tà nẹ́bí yóò ọlọ́run sàmójúkú siyan wà ní sian o kan ti ní àwọn ọ̀rọ̀ tó yege wọ́n ní kìíní kan àáyáfẹ́gì gùn tẹ́lẹ̀ ọwá ní kùn mà náà ń dè sí ọha sórí ibi ló bá mú bìbò lọ kéèyàn kan máa pè wọ́n jẹ mímpa kó máa ń lo orú ilé ìhùn lábẹ́ pé wọ́n jẹ mímpa o tọrọ fẹ́ tinú ẹ̀ tó fẹ́ takọ́ lọ́n tẹ́lẹ̀ ó tàbírù wọ́n jẹyàn pa ti aburú ó ń bẹ nínú ṣeré àlọ́tọ̀ ó tún tọ́pìkì kan tó rásìkò tó ti lọ tó tó àyè ó bẹ̀ àkọlé wa tá bá gbàgbé samahatul islam bàbá ńlá ìdẹ̀kùn lọ́lọ́run fi islam àtọ̀rọ̀ àwọn ayé àtàlùkẹ́ àwọn lọ́lọ́run ti fún wa ẹjá sọ̀rọ̀ mọ́ dáadáa ibi tá wá dé bára wa lónìí lórílẹ̀-èdè tí bá sọ bẹ́ẹ̀ gbogbo mọ́ rántí wípé ibi tá dé bára wa kọ́ ibi tá fira wa sí kìí sọ orílẹ̀-èdè nìkan láyé bá a ti ń sọ pé ìṣòro pọ̀ lásìkò nǹkan kan oríṣiríṣi àtẹ́lómi ìfẹ́ ìran rẹ̀ lálùkẹ́ àmọ́ yìí bẹ́ẹ̀ bá dé bòmí láyé ẹ̀ẹ́sọ̀ fi kọ́lọ̀ dápọ̀ kọ́mọ̀ pàyẹ rẹ mọ́ lórí ilẹ̀ ayé kan náà inú sọ pé ti Nàìjíríà special nínú lásìkò àti dámúdàbò níbi ìgbọ́sàdésí rẹ ni àti àìnífẹ́ ọmọ làkejì àti oṣó inú ọ̀tẹ̀ inú kẹ́ni má ní bàṣẹ jẹ ìfi ọlágbánilójú ní gbogbo òròyìn ẹgbùgbájẹ́ pìfù yẹ ẹmọ̀ fún bẹ́ẹ̀ bá ti mọ̀ tó àmọ́ islam ó sọ ọgbẹ̀ torí pé ìbẹ̀rù ọlọ́run sọ gbogbo ìṣòro nígbà tó sọ àwọn èèyàn tí àwọn èèyàn rí pé kò sí solúsọ̀ mọ́ táwọn èèyàn bá ń pè wọlé sí program kan báyìí ẹ máa gbọ́ pé ọ̀rọ̀ nàìjíríà àdúrà ló gbà máa fẹ́ bí ilé rí pété alẹ́ ń padà sínú islam àbá àmọ́ bọ̀ bá máa sọ ọ̀nà sọ́bọ̀ ẹ̀sájà náà bẹ̀ lọ ọ̀rọ̀ nàìjíríà àdúrà ló ìwà mẹ́ńtẹ́ ẹ̀fẹ́ sọ mi ò mẹ́ta bẹ̀ tí ó sọ ọbẹ̀ bí ìwà sí Allah ọbùlẹ̀ àdàmì torí ẹ̀lá sọ pé Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء طيب ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي على ما تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه اله يذكركم ولذكر الله تعالى اكبر الله يعلم ما تصنعون ثم